àgbọ̀lọ̀ wọ́n sọ fún ọ̀rọ̀ lọ lájẹ̀bà ọ̀sọ̀tọ̀ lájẹ̀bà wọ́n kọ̀kùn lónìí ìjẹ́lẹ̀ ìkọ́sí. Igún gígùn ọ̀gì porógbó, ìgèdè ìgèdè kì í pọ̀ kẹ̀kẹ́ odò, àìlága àìlága ìpàgẹ́ àìlọ. Àjàní, arí ìrọ̀, aráyé rọ̀, ọbẹ̀ ìgbàmú báyìí. Ṣé kó tí wọ́n bá oh awo kẹlẹ̀ bó dùn yẹrẹ jọ̀ọ́jàre awa mẹ́rin ṣe bá bá mẹ́ ìbọn wo yẹ̀kẹ̀lẹ̀ ọ̀nì pẹ̀lú ìbòǹbò àdìbámọ̀ rúbìlà títí kúta kọ́lé ẹ̀rẹ́ ayọ̀mí kọ́lé bàbá mímọ́ ọ̀gbọ̀n tó máa yẹ kọ́lé rí yá ìdúró wọn lọ́wọ́ sẹ́wọ̀n òǹbò yẹ̀kẹ̀kẹ̀ ọ̀nì pẹ̀lú ìbòǹbò àrùn yẹ́ wọn bá lọ́wọ́ bẹ̀ ọ́ ìbòǹbò yẹ̀kẹ̀kẹ̀ ọ̀nì pẹ̀lú ìbòǹbò ẹ̀yin ọ̀rẹ́ àwọn àbí lóòótọ́ ni. ó ti lọ rí o. ẹja rẹ lẹ. àwa ò fọ́ lè gbogbo nǹkan la máa ń báyàn sí àmọ́ ó lè àwọn ò fẹ́. ẹ bẹ́ẹ̀ mọ̀ ya tájọ́ lọ́tì wọ́n wá kókò mẹ́jọ náà nù èsì tí ì sanwó. sọ bẹ́ẹ̀ fún irọ́ mi wá mi ìwé kankan wọlé ẹlẹ́dàá yín tó ojú ẹlẹ́dàá yín tó ọlọ́run gbọ́ ìgbókùn mi lè fún yìí. akiri fọ̀ǹta lẹ́ẹ̀mejì làwọn àgbààgbà máa ń sọ. mo ká ṣe ní adé dàbí lóògùn mo sì fi òòrùn fi fọ̀ lẹ́yìn. ẹ dàgbẹ́ wa ṣe ẹ dànù ni. ọjẹ mẹwàá mẹwàá bẹ́ẹ̀ na a kò kọkùnrin kankan ní ọkọ. ẹ gbádùn lórí bẹ́ẹ̀ ni àmì ò lè mò ń bọ̀ ní. bọ́lá wọ ẹni mi mú ní kátà ìwé ọ̀dẹ igbódẹ ewé ọ̀dẹ bíi ìjàdẹkùn. ẹ ń bá jalè tàbí àwọn ọkùnrin yẹn bá ṣe àǹtí ẹ mẹ́yìn wá o nínú ìlú yìí. wá àwọn ọkùnrin bíi mẹ́fà tó sọ ẹ méjì lè wá bẹ́ẹ̀ o ẹ bá mi tọ́pá bọ ihò ẹ̀yìn kẹ́tọ̀ bábọ̀ ń délẹ̀ sọ́tún sósì sórí ẹ̀ tẹ́ bá tọ̀ bá kẹ́ bá pátápátá.